أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على عليكم ورحمة الله وبركاته لا حول ولا قوة إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته وقال تعالى إنك لا إله إلا أنت أعوذ بالله من الشيطان الرجيم

Ini baru manusia tadi di Alkitab. Ini Alkitab Al-Qiyam. Tadi kita lihat. Tadi saya cerita Anak-anak semua ini, kata-kata orang-orang ini sudah tua bahwa kita dalam hari dari nanti. Bahwa ini boleh lalu hati ahad baik elektronik suatu yang punya mana ini. Urut jauh yang boleh ube ini kalau orang kata dengan jauh. Oh, si punya elektronik suatu سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان ثم صلاة من أسماء الساعة مما كتاب ما يقول أن أن يسل العلم ونسيم غير الجبر يمنون ويمنون بعض الأمور يمنون tapi merawat semua satu orang yang menjalani yang menjadi pelajar itu menjadi mukerin. Jadi orang lain itu menjadi kutukan anak itu beliau. Menyebab tak mampu bayi di bawah ini. Imam akhir dalam tak mampu jaga di bayi di bawah ini. Wajah harus dijaga.

yóò sì máa lè sọ pé akọ́dà òun ni ibi tí wọ́n sọ yìí lè bẹ̀. kódà ó lè fi fún tó rá ẹ láwọn ọmọ yìí owó lè fi bàtọ́ tó lè fi ìwé ó ń ka nǹkan kan nípa ọ̀rọ̀ tó ń sọ yìí yóò wá rí pé ẹni tó lọ́wọ́ tó kò tó ń lè gbà ní láwọn òun àbá yóò mọ ọ̀rọ̀ ọjọ́ ìwà àwọn ọmọ yìí. lórí ilé yìí aláǹdí lábẹ́ òkú ọ̀yá dáhùn ìjà àìmọ̀ká yóò wá náà. قالوا من بين العلم المتعلم بين الدين والمضار به أتكون بالدين مثلا ويذهب الزنا زنا أبي ومن الجمال ثم الجماع يؤذن الجمال وتكسور النساء أو يسقط أو يقر أبدا obìnrin nìkẹ́ni obìnrin ọ̀pọ̀ wàyàfi lóríṣà àwọn òun wà pé àwọn ìlú láti láti bá òun yé ní wọ́n yẹ o. àtàyàfó òun ẹ̀kọ́ tó ti yìnbọn nínú wa àlẹ́kọ́ ìyìnbọn àlùwàlù. wọ́n ní àdéhùn tó wáyé pé obìnrin ọ̀pọ̀ dẹ́kun pé. Ibu bapa ibu, tujuh tukar في قلوبهم náà wọ́n Ọmọ ní ọba bí sábà. pé pé nínú àwọn òfin nínú àwọn àti òfin ayé láyé náà lọ kò náà kò wá túnà sí wípé àwọn ọmọ yìí bóyá bá ti wọn ní ọjà bẹ́ẹ̀ kọ́. ó fi hàn wáyé pé àwọn abúlé ọmọ ọ̀rá tuntun wà náà ní ojú àti ìmọ̀ tó kọ́ ìyàrá bí inú náà Ustaz Rasa ada yang mengalami dua yang akan terlalu berkaji. Bagaimana Ustaz Bina lagi berkaji? Eh, dia berkaji. Abu Nur itu berkaji. Bagaimana Pak Tahu Bina berkaji? Tunggu yang dikurangkan apa benda yang sejak itu terlalu besar melalui lupa? Aku tidak tahu. Aku tidak mahu terang. Untuk aku tidak mahu terang. Kenapa itu malu? Sudah mau objek lebihnya. Aku tidak mahu lupa. Itu itu baik.

perjalanan sama sebenarnya sudah itu. Ada orang ada kalau mana boleh orang orang itu orang Rasulullah Sallallahu Alaihi Wasallam. Assalamualaikum warahmatullahi wabarakatuh.